ẹ tún darapọ̀ mọ́ wa lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run látẹnu olùṣọ́àgùntàn aishaiya ògúnbòmẹ́hìn. àkórí ọ̀rọ̀ tòní ni báwo ló ṣe gba ẹ̀mí mímọ́. tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndí yẹ̀ sí nọ́mbà yìí 08096781135 08096781135 08096781135 olùwàbùsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa àyá ìní yìí. on a day like this. ní February twenty-five nineteen hundred and sixty. February twenty-five nineteen sixty. ní ọ̀lẹ́. at sunset. a jáde church láago mẹ́jọ. we had closed church by eight pm. ni wọ́n pè mí. and I was called. kó tó tó gbà yẹn. before that time àwọn alásọtẹ́lẹ̀ ti ń sàsọtẹ́lẹ̀ nínú chọ́ọ̀chì wa. the visioner or the seers have been prophesying in the church. olúwa fún ẹnìkan ní agbára ẹ̀mí mímọ́. the lord was about giving power to somebody. olúwa máa lo ẹni tó ń gan. and that person shall be used mightily by God. àti pé ọlọ́run á ṣe ní aláìgbẹ́ tí gbogbo èèyàn máa máa bò mu. and that person the lord will make him a never dry well everybody will fetch and drink. ire rẹ̀ agẹ́gẹ́ ló wà and his prosperity is situated at a place called Agege here in Lagos. a wà ní forty-five eh, Brickfield Road ngbà yẹn. that time our church was situated at forty-five Brickfield Road. ní Apapa Apapa Road Ebutemeta West time. ṣùgbọ́n wọ́n sọ pé ẹni tọ́lọ́run fẹ́ fún lágbára ẹ̀ mọ́ yìí. but the seer was saying it the person to begin with this power. His prosperity is located or situated at Agege. They were describing the personality of this man. It's like a dry, never dry well. Everybody will fetch and drink. And the Lord was promising this personality shall be greatly used in the nation. Then February twenty five nineteen sixty on a day like this. gbogbo àwọn ìjọ tí wọ́n mọ̀ nípa kọ́lọ́run lóyún. The, me- the entire members who knew about God using one as a vessel of honor. Ẹ̀mí ṣẹ̀ṣẹ̀ kún oṣù mẹ́rin nínú ìjọ ń gbà yẹn. I was just four months old in that church. Mi ò gbogbo system wọn ò yé mi. Their modus operandi in that church is not well known to me. How the pray i don't know. mi mọ bọ́n ṣe ń gbàdúrà tó máa ń gùn. i don't know how to elongate any prayer point. àwọn lè gba rẹpẹtẹ kó máa ṣe wá kó máa. they could pray for a very long time and oh, demonstrate. ó kí n máa ṣe bẹ́ẹ̀ but. i love to come copy them. mi but i was still an embryo so i could not do what they were doing. gbogbo ìgbà tí ní wọ́n fẹ́ fún ọ ìmọ̀ yẹn ó ti yé wọn. the moment the announcement was made that God will give somebody power in this way those who were fasting they went to fasting. ẹ mọ̀ pé wọ́n ń gbà wẹ̀. I knew they were oh, fasting. ọ̀ ní ká gbà wẹ̀ o. they didn't ask us to fast. ṣùgbọ́n àwọn tó yẹ ti yẹ. but those who grasped the meaning they went into serious fasting and praying. wọ́n dẹ̀ sọ fún mi ṣùgbọ́n èmi ò gbà wẹ̀. they told me but I never budge I didn't fast. ọ̀rẹ́ mi ò mọ̀ tún mọ̀ fún yàn lẹ́mìí mọ́ kí ni mo bá fi ṣe. I didn't know the quality what's the big deal about Holy Spirit. ọlọ́run lọ́yàn kí ló bí lílọ báwọ̀. God will use that person, use him for what or how for what. Gbogbo àwọn yẹn ò yé mi at all. All those virtues put together, I lack the knowledge about them. Ṣùgbọ́n pẹ̀lú àìyé mi yìí náà. But despite my lack of knowledge about the utility. Ó yà lẹ́nu pé. Surprisingly. Àjáde church ni wo ní ọ̀rọ̀ ìrọ̀lẹ́ báyìí ni. After the church section like now. Bọ́n ṣe pè mí nìyẹn. And I was, I was called. Pé arákùnrin. Young man. Ìwọ ni Olúwa sọ pé that prophecy of God you are the person God will give that power. and you will be given that power this night. and the Lord will give you that power by twelve midnight today today. very few people in Christendom could boast God gave them power so so power. ìbá jẹ́ pastor anybody. be it a minister of God or anyone at all. agbára ọlọ́run ni kò lè fún ẹ ní notice ńgbà tó bá máa wọlé. the power of God kò sọ tẹ́lẹ̀ it never it will never give you notice. ṣùgbọ́n tẹ̀mí sọ tẹ́lẹ̀. but my I was told ahead. heard. ó dẹ̀ fún mi ní time. and he gave me he scheduled the time for Toma it. tọ́ máa fún mi ní agbára yìí. when he God will give me his. bọ́dọ̀ ayẹgbẹ́ mi mọ nǹkan tí mo fẹ́. even though I don't know the importance of it. tọ́ bẹ́ẹ̀ gẹ̀ wọ́n láì sọ fún mi pé kí n má sùn lé lé ni. to the extent that I was encouraged don't sleep at night. own bá sùn lẹ. if you dare that ohun tó o máa rí. what you will experience. sẹ́nà máa rò pé wèrè ni ẹ o. people will think you are insane. wọ́n á dẹ̀ gbẹ lọ sí Arrow. and they could take you to Arrow hospital. Sátánì dẹ̀ burú náà rékèrékè. and you know Satan in his arthritis. bí ó ṣe kúkú gbẹ̀yàn sí mi lọ́kàn ni. and he pictured that statement at Arrow hospital into my mind. mo sáré délé ni ẹ ṣe pé tó gbọ́n fẹ́ gbẹ̀mí mọ́ o. not because I was to be given holy spirit. títorí pé kí n máa ya wèrè. so that I will become an I will not become an insane man mo délé. I got home. mo sọ fún ọ̀rẹ́ mi àwa méjì là ń gbélé. we were two living in my room I told my colleague. bàtí òye mi. I don't understand it. wọ́n mà ní mo fẹ́ gbẹ̀mí mọ̀ yẹn ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀. they told me I was to be given the power and he queried me only sleep. wọ́n dẹ̀ sọ sunlé lálẹ́ nítorí mi nílẹ̀ sunlé o. I won't be able to sleep at home. tí n bá sunlé kọtí máa yọ̀ bá dàbẹ́ ní pọ́lú ẹ̀yà wèrè. what I will experience we, one can compare it as if I'm a madman. Ọlọ́run fẹ́ kàn ti sọ pé jọ́dún ti fẹ́ kàn ń lọ sí aládùn. I told you my friend the day you chose to be. Aládùúrà aládùúrà ojoojúmọ́ yìí. Kíní kan ló máa gbẹ̀yìn. You're going to church on daily basis. I know it will end up on this note. Ọ̀la ní ìsìn òun lọ lu wa. Tomorrow I'm going to your hometown. Tọ́wọ̀n bá ti rí ẹ̀ tọ́rọ bóyá wèrè ti dé. Maybe insanity will have set in. Òun dẹ̀ sọ fún ẹ tó o fàyọ. And I caution you my friend ó sọ kí ẹgbẹ́ yẹn kókó ṣẹ́gun ọkàn mi lọ títí ṣùgbọ́n. I was not bothered with his advice or jokes. Kí ni mo fẹ́ rí tó dàbí wèrè? I began to imagine him. What will I experience that will make me look an insane person? Ṣé ẹ̀mí mímọ́ máa ń ṣe bí wèrè Can Holy Spirit act an insane manner? Too. Mo padà lọ sí church. I returned to church as advice. Mo jókòó. I took my seat. Aago mẹ́wàá lù. ten pm came. Gbogbo àwọn. ìránṣẹ́ ọlọ́run tó wà nínú ìjọ wa wọ́n won tó sixteen. we had about sixteen ministers of God in that church then. wọ́n lọ wọ́n bọ̀. they were moving up and down. brother brother la máa ń pera wa ní church. our appellation then was brother brother this brother brother, that. brother they were calling me by my name brother Isaiah congratulations. I couldn't respond. ibi yẹn ṣá. I focused attention on that statement Insanity. That was what Satan planted in my heart. But gonna be ten thirty. By ten thirty, agome wa aboale. Wọ́n They didn't pray for me. twelve o'clock là we were expecting that twelve. I fẹ́ better. Sure, we need twelve. the Fiji was to come. twelve. sọ and God promised to give me that power by twelve. by ten thirty aago mẹ́wàá àbọ̀. gbogbo èrò wèrè yẹn kúrò lọ́kàn mi pátápátá. the thought of insanity vanished from my heart. mi wèrè mu. I was not thinking negatively anymore. wọ́n kí mi mi lè sọ̀rọ̀. they were congratulating me in advance. I Tẹ́lẹ̀. I was talking before that I couldn't exchange pleasant words with them. They love me in that church very well. Because my prophecy was much in that church. nígbà tí mi tiẹ̀ ti lọ ṣọ́ọ̀ṣì rárá. when I was not yet a church goer. lolúwa ti sọ fún wọn pé. the Lord had told them that. àgùntàn mi sọnù ẹ bá mi wá. I lost a sheep members of the church oṣù it. mẹ́ta lẹ máa fi wá. it will take you ninety days to seek for this sheep. ẹ lóṣù kẹta. on the dot of third month. ẹ mú bring home this sheep. mo nílò nínú ìjọ I will use it in this church. àti ní orílẹ̀-èdè. and in the nation. èmi kì í lọ ṣọ́ọ̀ṣì ń yẹn. that time I was not their member neither was I church goer so oṣù mẹ́ta ni wọ́n fi bọ́ síta tó fi ń ṣe campaign. and they went into open crusade. ní ọjọ́ tí oṣù kẹta yẹn pé gẹ́gẹ́. on the dot of that. october twenty nine nineteen fifty nine. october twenty nine nineteen fifty nine. ni wọ́n rí mi. that they discovered me. kí n máa gba àkókò. don't let me waste time. wọ́n mú mi wá sílé. they brought me to their church. mo di member. I became their member so nítorí bí wọ́n ṣe ṣe wàhálà lórí mi yẹn. the number of hours and days among the friends. that necessitated their love for me. ṣùgbọ́n nígbà tó di pé wọ́n fẹ́ fún yàn lágbára ẹ̀mí mọ́ yìí. But when the issue of Holy Spirit. Àkójọ sẹ́ni kan tó tẹ̀ ẹ̀rọ lọ sàkání mi náà. No one will have thought a four months old man in the church to be given such a power. Àwa tí a fẹ́ tí a fẹ́ ṣèṣọ́ òru those of us slated for that vigil. gíga wa ìránṣẹ́ ọlọ́run yẹn ni kì í ṣe gbogbo ìjọ. that vigil was not meant for all and sundry but for merely ministers of God. ìgbà tí wọ́n sọ fún mi pé ìwọ lẹni náà tí olúwa lòun fẹ́ fún lágbára ìmọ̀. when they told me I would be the person God will give me. gbogbo ìjọ ò mọ nǹkan kan nígbà yẹn. the church members never knew anything. they had all gone home. àwọn ìránṣẹ́ ọlọ́run yẹn nìkan ló mọ̀. only minister of God knew this information. ìgbà tó dẹ̀ máa di nǹkan bíi. twelve o'clock. By twelve midnight. They rang the bell for the commencement of the vigil. The head of the church said we should kneel down for prayer. Why she introduction me? Wọ́n fi mí I was introduced to those prayer. This a man. We looked for him for about three months. Before the Lord saw him surprisingly and is the one God has promised to give power today that is sọ pé ní sọ́ọ́rù ìlò máa fún. and he will give you the power in this our vigil. mọ̀ká tó tẹ̀síwájú. before we proceed. let us thank God. in the name of pé lórúkọ in the name of jesus lórúkọ jésù in the name of jesus Lord lórúkọ jésù lẹ́kẹta. in the third time. wọ́n tó sọ pé a mo gbọ́ had the first statement we. we they were to say we thank God, but I never had the last statement. Mi gbọ́ mi gbọ́ dúpẹ́. The last statement thank God. Mo dáàmú kí wọ́n sọ pé ah. Let's toss. Gbogbo ètò ìdẹ́kun mi ò gbọ́ mọ́. The rest prayers I never had. Mo sáré pé mo bẹ̀rẹ̀ sí fèdè fọ̀. I discovered I was speaking in tongue. Ẹ ṣe fèdè fọ̀ tó wà láyé òde òní yìí o. Not this nowadays speaking in tongue. My was different. Today don't follow the only òní wọn kì í túmọ̀ nowadays when they speak ẹni tẹ fọgàn ò even the so called speaking in tongue person cannot interpret. tèmi ò rí bẹ́ẹ̀. mine was not like that. bẹ́ẹ̀ as i was speaking that night. i was prophesying. what my. tí sọ ìfèdè fọ̀ tí n when i speak in tongue. màá sọ pé báyìí ló Olúwa wí. I will tell them thus says the Lord. Gbogbo àṣírí tó wà ní ìjọ pátá. All the secret itato in the church. Mo bẹ̀rẹ̀ sí tú gbogbo ẹ̀. I began to reveal at that hour. Tọ́tí wà kẹ́mi tẹ̀ tó wọnú ìjọ. The one before I became their member. Tẹ́mi mọ̀ ìbá gbẹ nítorí orí bẹ́ǹṣì ni mo kọ́ wọlé báyìí. I was kneeling down on the bench. Adẹ̀gbẹ́ mi kúrò pátápátá lórí ilẹ̀. Brethren, you won't believe it. That spirit I was lifted and I was floating in the air. And I was galloping like a bouncing ball. I was galloping like a bouncing ball. ohun tó ń rí ohun ọmọ àrẹ lẹ́yìn mọ́. when the head of the church said this was an unprecedented thing. oya oya ni ju oya ni ju. please let's go to the wilderness. ẹ jẹ́ ká máa lọ sí ju. let us go to the wilderness. náà bá èmi ò dẹ̀ mọ̀ jù. and the wilderness in question I don't know the road there ní bá bọ́ síwájú. and I led the congregation. wọ́n sàn wọ̀ mí. they were looking at me. àwọn ọlọ́run mo lead wọn dé ìjù. brethren that night I led them to the wilderness. ní ara ń wọlé ẹ. láago kan òru. láì mọ ibẹ̀ without knowing the place. èmi ni mo lead wọn dé ìjù. I led them to that spot. gẹ́dẹ́gbẹ́ ni wọ́n rí pé. they knew immediately. ẹ̀mí tí ọlọ́run fún ọmọ yìí ó yàtọ̀. the spirit of God in this world was different it was an excelling spirit àwọn alásọtẹ́lẹ̀ wà nínú ìjọ wa. we had suya in our church. ṣùgbọ́n wọ́n rí i pé tọ̀dọ̀ mi ìyàtọ̀. discovered mine was different. ẹ̀yin ọmọ Ọlọ́run. brethren. ṣé olúwa tí mò ń ṣe lénìí. as a minister of God today. Babalọlá ló sọ pé máa ṣiṣẹ́ olúwa. apostle Ayọ̀ Babalọlá predicted it. gbogbo àwọn tí Babalọlá máa ń sọ̀rọ̀ fún kó máa ṣiṣẹ́ olúwa. all those he predicted for will be. wọ́n á tọ̀ lọ. they will go to him a wá sọ fún wọn pé iṣẹ́ olúwa ló máa ṣe. he will tell them you will be a minister of God. a máa train wọn. yóò máa kọ́ wọn. bí a ṣe gbọ́ nìyẹn. that was what we heard about. bí a ṣe rí nìyẹn. that was what we saw. ṣùgbọ́n nítọ̀dọ̀ mi concerning me. babalọ́lá ò mọ̀ mi. babalọ́lá never knew me. èmi náà ò mọ̀. and I don't know him either. mi kì í lọ church. I was not a church goer. 1958 nineteen ni babalọla sọ̀rọ̀ ní oyigbo. babalọla made a pronouncement at oyigbo. ní november nineteen fifty eight. november nineteen fifty eight. ó ń bọ̀ láti èbúté ẹlẹ́fun. they were coming from sẹ́sì to oyigbo. when they got to oyigbo they stopped. èmi wà ní willoughby. and i was residing at a place called willoughby. i was a printer. mo jẹ́ tẹ̀wé tẹ̀wé foreman ni mi níbi iṣẹ́ mi. mo sì jẹ́ aṣáájú lẹ́nu iṣẹ́ ọ̀hún. Babalọlá wa dúró ní Òyìnbó. Babalọlá had the priest stop at Òyìnbó. Pastor Agbọ̀nà. Pastor Agbọ̀nà. Ni wọ́n jọ wà nínú mọ́tò. They were together in that vehicle. Ó wá sọ fún Pastor Agbọ̀nà. And Babalọlá told Pastor Agbọ̀nà. Agbọ̀nà yẹn ló ń sọ fún mi o. Agbọ̀nà was relaying the story to me years after years years after. Ọlọ́sọ fún un pé babalọla tó pásọ agbọnọdà. àwẹ̀. my friend. ọmọ kan. èèyàn gbọ́n. ọmọ náà lé lógún ọdún. just above twenty. òun ló máa ṣiṣẹ́ níbi ìpè òun. I will transform where he babalọla was called. ẹ̀kíní náà èèyàn ò lè ṣiṣẹ́ níbi ìpè babalọla láì jẹ́ pastor. you can't be you can't transform where he was called except you are a pastor. it's not possible. kò lè ṣeé ṣe ni. òun láti jẹ́ pastor. you must be an ordained pastor. kò tó lè qualify kó tó lè yẹ fún. láti ṣiṣẹ́ níbi ìpè babalọ́la. to transform where Ayọ̀ Babalọ́la was called by God. ẹyẹ kì í ṣe gbogbo pásọ gan ló lè ṣiṣẹ́ mbẹ. not even for all pastors. kàtọ́bọ̀ lè bọ́ sẹ́yìn tí o tiẹ̀ lọ ṣọ́ọ̀ṣì kọ́ àánú. talk less of somebody who was not a church goer. bẹ́ẹ̀ babalọ́la sọ pé máa ṣiṣẹ́ níbi ìpè òun. babalọ́la predicted I will work. kò rí mi o. he didn't see me. títí ó fi kú kò rí mi. until he died there was no contact between us títí mo ṣe ń sọ̀rọ̀ yìí. as I speak now. mi ti ẹ̀ rí Babalọ́lá lójú àlá rí. I never saw Babalọ́lá in my trance. ó lóun dẹ̀ rí pé ibi ìpè òun di ìlú. he was telling Pastor Agbono my friend I discovered that. ní kejì ara kejì lọ́dọ̀ àrìnà. kejì ara kejì odò àrìnà Ọ̀ṣun state. ọmọ náà lolúwa lò. this young man I cannot see but I can see in my trance. ọmọ náà ó lé lógún ọdún. the young man just above twenty èmi dẹ̀ jẹ́ twenty one. at that time i was twenty one years in old. in nineteen fifty eight. that was nineteen fifty eight. ó náà fẹ́ pa ọmọ náà. death was actually laying siege on him. ọlọ́run babalọ́lá ò ní gbà. i babalọ́lá will not allow it to happen. ọlọ́run babalọ́lá ò ní gbà. neither will my god allow this to happen. wọ́n pa ọmọ náà. for this young man to be killed. he will be the one that Lord will use to transform my calling point. so already ó jẹ ti sọ mi di pastor na. already that ọ̀rọ̀ yẹn ti sọ mi di pastor is automatic. that statement had automatically made me a pastor. because òun láti jẹ́ pastor. you must be a pastor. kó tó lè ṣiṣẹ́ ń bẹ̀. before you can be allowed to do that transformation. nineteen fifty nine. nineteen fifty nine. ònkú ní july twenty six nineteen fifty nine. babalọla died nineteen fifty nine july twenty six. àwọn ìjọ yìí tí ọlọ́run gbẹgbẹ́ mi dìde. the church where God called me. olúwa sọ fún wọn ní august. God told them in august. pé àgùntàn mi kan sọnù. I lost a sheep. ẹ bá mi wá. seek for this sheep. ònkú ní july. babalọla died july twenty six. july twenty six. àwọn ìjọ yẹn bọ́ síta ní august. This church began the search 1959. for me. August 1959. ọdún tó tẹ̀lé ìgbà tí babalọla sọ̀rọ̀. the following year babalọla prophecy came to. lọ́lúwa sọ fún wọn nínú ìjọ church of jesus pé kí wọ́n máa wá mi kiri. God told them in that church they should seek for me. oṣù mẹ́ta náà máa fi wá. it will cost them ninety days to do that. tọ́ba rí mi kan mú mi wálé. upon that discovery they should bring me. òun ni mi lò nínú ìjọ. he God will use me in that church. àti ní orílẹ̀-èdè. and in the nation. bọ́dà dẹ̀jẹ̀ pé ìjọ ìtòwí yẹn. that church you mentioned. kì í ṣe ìjọ church of jerusalem ló dẹ̀ gbé lò he didn't use me in that church of jerusalem. csc lọ̀rọ̀ yẹn lọ ṣe sí. he used me under the. torí csc ní babalọla wà. csc was a. kì í ṣe church of jerusalem. and not church of new jerusalem. ọ̀dọ́ rẹ̀ ní àsọtẹ́lẹ̀ yẹn lọ ṣe sí ìjọ rẹ̀. the prophecy came to. mo join csc nineteen sixty eight. i joined csc nineteen sixty eight ibẹ̀ ni àsọtẹ́lẹ̀ yìí lọ ṣẹ sí. the utilization of me was it was after thirty two years. lẹ́yìn ọgbọ̀n ọdún àti ọdún méjì. tí babalọ́lá ti sọ̀rọ̀ yẹn ní nineteen fifty eight. babalọ́lá made that prediction nineteen fifty eight. ni mo tọ́ ṣiṣẹ́ níbi ìpè rẹ̀ ní ìkejì kejì. that I fulfilled that prophecy in ìkejì ara kejì. nígbà tó di thirty three years. ọgbọ̀n ọdún lé ọdún mẹ́ta. ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi pé. that I was told. ìyẹn àpọ̀sù agbọ̀nà. agbọ̀nà I told you earlier eh, that a lọ ni a lọ wá kẹsẹtì Babalọlá we were looking for past cassette of. wọ́n kí là ń wá fún. he said why are we looking for this cassette. àwọn èèyàn tí mo rán lọ sọ pé àwọn bàbá wa tó ń ṣiṣẹ́ ní ìkejì. the executor of ìkejì project. àwọn ni ó sọ pé ká wá sọ́dọ̀ yín pé wọ́n sọ pé ọ̀dọ̀ yín ni kẹsẹtì Babalọlá wa. give us the information that we could get one of the old cassettes. àwọn ọ̀dọ̀ lọ́dọ̀ lóòótọ́ ní ṣùgbọ́n ẹni kò tí mo lóyìnbó. somebody has taken it abroad. Ọlọ́run tẹ̀lé sọ ibi tó wà báyìí. where it is now I don't know kílẹ̀ wílẹ̀ kọ́nà. I uh, heard you earlier what did you see can you repeat yourself. àwọn bàbá wa tó ń ṣe ní ìkejì ìkejì níbo. our father working at ìkejì ìkejì where. lọ́dọ̀ àrìràn. àdódò àrìràn. bàbá yín. your father. kí lórúkọ ẹ. what is his name. wọ́n ní pásọ̀ ògúnbòmí. and they mention my name. Ah, ah. ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ àrìràn. working at odò àrìràn. wọ́n ní bẹ́ẹ̀ ni. yes sir. Ah, ṣé ń lọ lọ́dọ̀ àìràn ni. are you saying something is happening at odo àìràn. àwọn ọlọ́mọ àti tọdún kan. àfọwọ́bà yìí àná really. òun máa rántí pé babalọla máa pe òun. i remember babalọla ó máa sọ pé ọmọ kan lé ó lé lógún ọdún ó máa ṣiṣẹ́ níbi ìgbò ṣé pé òun máa fojú òun yìí ọmọ yẹn. so i will see that man i have been told about tó máa dẹ̀ lè lọ sọ fún babalọla pé òun ti rí ọmọ náà. and he will tell babalọla i have seen the man you predicted. ẹ máa lárúkọ west time. brethren the man never wasted time. ọkàn mi lára lẹ́sẹ̀kẹsẹ̀. immediately he made contact with me. Eh, òun àfojúra ọmọ náà. I will see the man in person. baba ń bọ̀ lọ́wọ́ wọn náà agége. agége. Ah, kò ibi tóun náà wà kò jìnnà síbẹ̀ agége náà ni gbogbo ẹ̀. well it's within agége region let's go there. bó ṣe dọ́dọ̀ mi ni. and he came to me. nígbà tó dọ́dọ̀ mi. when he came. torí mi. and he saw me. àwọn ní kí lorúkọ ẹ. and he asked me of my name. mo lóògùn bomi. I told him my name. ah ìwọ ni babalọla sọ̀rọ̀ ẹ. are you the one Babalola made prediction about. ṣe o ń ṣiṣẹ́ ní kejì báyìí. are you doing anything at the kejì. àmọ́ láti bẹ̀rẹ̀ ṣe ń bọ̀ tilé lọ́dún kan. we have been there for ah. over a year. báyìí báyìí ni babalọla sọ. ah babalọla made so so pronouncement. Ah, ìwọ lẹni náà orí ẹ ló bọ́ sí. so you are the one that prophecy connected. òun wíṣì pé kó jẹ́ òun ah. lọ́rọ̀ yẹn máa ṣe sí lára nígbà tó sọ̀rọ̀ tọ́rọ̀ mẹ́ni tó ń sọ̀rọ̀ òun mọ babalọ́lá òun mọ̀ pé òun tó sọ yìí máa ṣẹ. the calibre of his prophecy. ṣùgbọ́n ọmọ ọmọ ọmọ pé òun lè rí ní tọ̀hún láyé òun rò pé bóyá òun àti kú. tora lásọ tẹ́lẹ̀ ni. he was a sayer. ọmọ lọ́run tó bá dẹ̀ ti dọ́dọ̀ mi báyìí. each time he came on a visit to me. you he will prostrate. he was about eighty years nígbà náà. ọmọ ọgọ́rin ọdún ni ní ìgbà náà he was eighty years old. about six foot ni. òmíràn èèyàn ni very tall and lanky. àdọ̀bálẹ̀. he will prostrate. bàbá ẹ̀ máa ṣe sir why are you doing this to me you are like a oh, father. No. ọmọ ọmọ òun ló jẹ́ ọmọ ọmọ. you are like my grandchild. ìwọ gbọ́dọ̀ ń dọ̀bálẹ̀ fún. i'm not frustrating for you. ọlọ́run tó sọ̀rọ̀ nípa rẹ. God who spoke about you. tóun dẹ̀ fojú rí ẹ báyìí. and eventually I saw you. lòun dọ̀bálẹ̀. that is the God i'm honouring. bọ́n yẹn máa ṣe nìyẹn. I will continue to do that. tọ́n bá ní ma gbàdúrà ó máa dọ̀bálẹ̀. anytime I have anytime in contact with you I will call God of babalọ́lá. tó sọ̀rọ̀ torí bẹ́ẹ̀. that predicted and came to pass. gbogbo yẹn ti ń lọ sí thirty three years. that was going to thirty three. ti babalọla sọrọ. after babalọla has made. babalọla sọ pé màá ṣiṣẹ́ olúwa. babalọla promise i be a minister. òun ló sọ pé màá ṣiṣẹ́ olúwa. a promise. kì í yẹ pé mo lọ sí training lọ́dọ̀ ẹ̀. mi ò lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀. mi ò mọ títí bí mo ṣe ń sọ̀rọ̀. as i'm speaking to you i had no contact with babalọla. gbogbo ẹnikẹ́ni tó lè claim pé babalọla sọ pé òun máa ṣe pastor wa. all who could they had contact and he trained there. ó kọ́ wọn níṣẹ́. tèmi was different. bá mi kí hallelujah. hallelujah. kí hallelujah. hallelujah. ẹ hallelujah. hallelujah. gbàtọ́ ọlọ́run máa fún mi lẹ́mìí mímọ́ fún mi lẹ́mìí òtítọ́. he gave me the true and righteous spirit. ó fún mi lẹ́mìí tó tayọ. the one that excel excelling. igbó ni ìkejì kejì. the keji in question. reserve forest ni. igbó kìjìkìjì ni. tí àwọn iwin oríṣiríṣi nǹkan wà ń bẹ̀ occupied by various demons. ó dín dọ́dún márùn la fi ń pejò. five years. ní odò àríran. on daily basis we are killing snakes there. every day. lójoojúmọ́. ọdún márùn. for five years. apẹjọ títí. we we kill snakes to the extent that. àtúrí ẹrẹ̀ nínú igi. even we saw python in one of the trees. abamami wọta pàdé nínú odò. we saw the marine spirit in the river there. a àwọn ẹwọn oríṣiríṣi pàdé. all demonic spirit we came in contact with. ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí. of all these challenges. nípa agbára ẹ̀mí mímọ́. through the power of the holy spirit. tí ọlọ́run fún mi ní february twenty five. which the lord gave me february twenty tọ́lá ajá náà lọ ti pè mí ní ìránṣẹ́ ọlọ́run. that was the day he ordained me as a minister of God. alẹ́ yìí ló pè mí pé máa ṣiṣẹ́ olúwa fún. tonight the lord made me a minister of God. mo lọ́wọ́ ọlọ́run. and i'm thanking God tonight. i was twenty two years four months. ọmọ ọdún méjìlélógún àti oṣù mẹ́rin. nígbà tó wá pè mí olúwa. when the lord called me into his duty ẹ̀mí mímọ́ tẹ̀mí fẹ́ wàásù ẹ̀ fún wọ̀nyí. the holy spirit i want to minister on today. it's very unfortunate now. nowadays irú ẹ̀mí tó wà ń lù ní ìsìn. the availability of spirit now. ìgbà tí àwa gbẹ̀mí mímọ́ ẹ̀mí ẹ̀mí ò rí báyìí. when i received mine it was far away from what it is eh, now. it has been polluted. wọ́n ti lù it has been polluted. fún àpẹẹrẹ. for example. school ìfẹ̀dẹ̀fọ́ ti wà. we now train personalities to speak in tongue. tó o bá fẹ́ kọ́ tó o bá lẹ́fẹ̀ẹ́ de fọ. if you cannot speak in tongue. o de n wú ẹ. and you love to do that. ẹ wà á lọ sí school. Eh, we have a training school for you. we have a school for it. bàtà tó máa fi lọ six months. tó o wá fi lóṣù mẹ́fà. kọ́dà ohun tó máa máa wí lẹ́nu. you become a professor in speaking well, it. bọ́tí ẹ jẹ́ pé o mọ̀ tún mọ ẹ o. even though you don't understand what you are saying. ẹ wàsá máa sọ. you just speak in tongue. kò gbọ́dọ̀ sí skúlù. There should be no school. Fún ẹ̀mí mímọ́. For Holy Spirit. There should be no school. Kò gbọ́dọ̀ sí ilé ẹ̀kọ́ fún. Lọ, kì í ṣe theology. kì í ṣe ẹ̀kọ́ bíbélì. rárá o kì í ṣe ẹ̀kọ́ bíbélì kì í ṣe theology. holy spirit is not the bible no. no it's, it's a talent. ẹ̀bùn ni. ẹ̀bùn ni. it's a talent of God. no school for it. kò sí ilé ẹ̀kọ́ kankan fún. ṣùgbọ́n bá a dẹ̀ ṣe wá ní school fún ní ìsìn. but nowadays people are applying wisdom they say they have school for it. bí ti fún mi lẹ́bùn mímọ́ tó. as much as God gave me the spirit. mímọ nǹkan tí ò fún mi. I can't imagine what God has done. mímọ nǹkan tí ò ṣàfún mi lọ́rọ̀ ẹ̀bùn mímọ́. out of the gift of the spirit God gave me all. síbẹ̀síbẹ̀ náà lè máa gbọ́ kí n máa sọ pé mo ń fèdè fọ. yet you can't hear me speaking tó bá jẹ́ lálẹ́ yìí nísìnyí. tonight. ní ìjọ àwọn pásọ̀ tá rí nísìnyí o. nowadays Pentecostal pastors. jọ̀dẹ̀ ń sọ̀rọ̀ mímọ́ báyìí. and speaking. ah ti fa sọkò pàṣọkọ̀rọ̀ pátá by now that will have been basket full of food. kò báyìí. that was not the case. báyìí kọ́ làwọn ṣe gba tiwa. that was not the way we received. báwo lẹ́yìn ṣe wo lẹ́yìn ṣe. what is this show of all about. Eh? and I speak I speak with the Holy Spirit. tí mo bá ń sọ̀rọ̀ mo sọ̀rọ̀ pẹ̀lú the Holy Spirit. mo sọ̀rọ̀ nínú ẹ̀mí mímọ́ ni hallelujah. báyìí kò gbẹ̀mí mímọ́. when I say receive the Holy Spirit you must say amen. ọ̀dà ìṣẹ́gun ikú. and he conquers death. ẹ̀mí mọ́ ṣẹ́gun á gbé mi ní ìṣẹ́gun. he will swallow death in victory. bí ó ti wù kí gbogbo ìdènà rẹ ti pọ̀ tó. no matter all your challenges. òkúta tí wọ́n yí sẹ́nu ibojì Jésù lẹ. the rock the rock was heavy it was big and heavy. ibi tí wọ́n gbé ń ṣàníyàn lọ́wọ́ pé ta ló máa bá wa òkúta yìí kú. who will roll away this stone. ta ló máa òkúta. who will roll away this stone. by the time tí wọ́n máa fi débẹ̀. by the time they got there. Mama ti The Bible says the stone has been rolled back. Holy Spirit has rolled back the stone ìyẹn ni pé kò sí nǹkan tí ó ṣàlè. so there is nothing the holy spirit cannot god when you say holy spirit. tá a bá sọ̀rọ̀ pé ọlọ́run. holy spirit is god. a dẹ̀ lè rí jésù ẹni tí wọ́n rí ni. and it's not christ is not visible that is the one you see. so bí gbogbo ìdènà kan tẹ wà níwájú ẹ lálẹ́ yìí. if you have any equivalences on your way like sickness bẹ́ẹ̀ mi mímọ́ ti ń bá báyìí. receive ye the holy spirit tonight. every infirmity in you shall vanish tonight. if you have been under the clergy from there to now. when I say receive ye the spirit. that spirit must turn back. hallelujah. hallelujah. ǹjẹ́ o ti ṣọkàn ẹ̀ payà. have you opened your heart. are you ready. Are you prepared for the spirit? Máa ya omi sí mímọ́ fún ẹ ọdún kan ló máa fi lò. You will use this water for one year. The one you are going to it will expire by next year. Before I will do another one. Kó máa lò. You use it regularly. wàá gbogbo àwọn nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ gbogbo àwọn ìwà jagbajagba. all your bad conduct. they will become distasteful. you can't do it anymore. Ah, báwo wá dẹ ni My friend, it's like I've condemned my own character. Oh, you have become an extremist. I'm not an extremist. I'm walking on my way to heaven now. Lórúkọ Jésù ẹ gba ẹ̀mí mímọ́. Ọkàn rẹ yìí mo bá sọ̀rọ̀ lórúkọ Jésù kó gba ẹ̀mí mímọ́. Kẹ́mi mímọ́ wọ ọbẹ̀ àrùn wọ́pù ìwọ ọlọ́run tó fẹ́ mi náà ní àyà ọjọ́ òní kó wù ẹ́ náà nù rẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ lálẹ́ yìí tí mo ní kí wọ́n wá tí wọ́n dẹ̀ wá kí dẹ̀ gbé mo ní mo fẹ́ tọrọ owó tọrọ ọmọ fún wọn wọ́n ní wọ́n ń wá ẹ̀mí mímọ́ àwọn eléyìí ń wá ẹ̀mí mímọ́ Jésù ọkàn wọn yìí tún ṣe. tẹ́ bá rí gbogbo tó wà lọ́kàn yìí tí ò ní jẹ́ kí èmi mọ́ dúró ń bẹ̀ mọ́ pa aláṣẹ pé kó jáde kó kúrò ń bẹ̀ kó parẹ́ tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ni ò ní jẹ́ kí èmi mọ́ dúró nú ọkàn rẹ̀ kọ́lọ́run dárí ẹ̀ṣẹ̀ náà kó dá ẹ̀ṣẹ̀ náà dúró ká má kà ẹ lọ. mo wá ń pàṣẹ pé nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn òní tó o bá kú olùtúmọ̀ òní wá ṣùgbọ́n tó o bá lọ àǹfààní ló máa jẹ́ káwọn èèyàn yìí bá lè jàǹfààní rẹ̀ jẹ́ kí ẹ̀mí mọ́ wọnú yọ wọ náà kan yọ wọ náà kan kó máa gbẹ́ náà kó máa gbẹ́nu kó gbẹ́nu ẹ̀ṣọ́ la kó gbẹ́nu ẹ̀ṣọ́ gbọ́ bó ti ń wọnú ẹ kó máa ṣẹ́gun ikú kó máa ṣẹ́gun àìsàn gbogbo àìsàn tó bá wà lára ẹ kó gùn ẹ bẹ̀rẹ̀ sí í ṣẹ́ gbogbo ìdènà tó dènà ìbùkún ẹ òkúta táyé yí sí ọ̀nà rẹ kó máa yí kúrò olúwa bá yí kúrò gbogbo ohun tó ń jẹ́ kówó ṣọ̀wọ́n kọ́mọ ṣọ̀wọ́n káyà ṣọ̀wọ́n kọ́kọ́ ṣọ̀wọ́n kí ló ṣọ̀wọ́n kí mọ́tò ṣọ̀wọ́n kí gbogbo àdọ́kùn lẹ́yìn nípasẹ̀ mímọ́ kó dọ̀pin gbàdúrà ẹ gba èmi mímọ́ ẹ̀mí olùtùnú kó wọnú ẹ ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè kó wọ inú kó tún ẹbí kò tún ẹ dá kò tún ẹ ṣe. ẹ̀mí tó máa fọ̀nà ìjọba ọ̀run ẹ̀mí ìkẹyìn ọjọ́ kò inú ẹ. ẹ̀mí tó lè fara kíkú di ààyè kò wá inú ẹ. gbàdúrà gbàdúrà gbàdúrà lónìí kó di àtúbí kọlọ́run tún ẹ bí kó tún ẹ dá fún ìjọba ọ̀run bá a láṣẹ ọ ọ̀nà rẹ kọ́ ńlá gbogbo di Jẹ́ríkò níwájú ẹ kọ́ wọlú lọ kẹ́mi mímọ́ díṣẹ́ èṣù lọ́wọ́ nígbèsè ayé ẹ lágọ̀ ara ẹ kẹ́mi mímọ́ díṣẹ́ èṣù lọ́wọ́ gbọ́ aláṣẹ ọ gbogbo ò ti gbọ́. jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. gbẹ́ omi rẹ. take your water now. ọdún kan ló máa fi lómi. you will use this water for one. bọ́bá ti ń tán máa bù sí. you can replenish it. bọ́bá ti ń tán kó máa bù. anytime you use it you replenish it. kódà tó o bá lọ fẹsẹ̀ gbà tó dànù. if you if it sleeps by any chance and it empty its contents. kò tó rọ omi sínú. you fill it back onto that portion. wọ́n tún báṣẹ lọ ni. and the Efficacy continues. Ọlọ́run bá iṣẹ́ lọ. Highly effective. Gbogbo tó bá fẹ́ ni kó máa lò. You apply it to all things. You bathe and you drink with it. Iṣẹ́ tó ń fẹ́ ṣe gan-an ni àtúnbí. Is to regenerate you, to rebirth you. Bó bá ti mú. Once you drink it, Holy Spirit will continue to dwell in you. it lives in you. àwọn àyípadà rere á bẹ̀rẹ̀ sí dé. there will be a good turn around in your life. o ní máa sick ìgbà gbogbo. you won't fall sick all the time. lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù jazz jazz jazz ẹ̀jẹ̀ jésù kò wọnú agbára tó ń bẹ ní ẹ̀jẹ̀ jésù kò wọnú bọ́ ọba ti ń lo omi náà kí ẹ̀mí tí ó jí Jésù dìde kúrò náà kò kọ́ wọ inú ẹ̀ ẹ̀mí tó yí òkúta ibojì kúrò kọ́ wọ inú ẹ̀ ẹ̀mí olùtùnú kọ́ wọ inú ẹ̀ ẹ̀mí tí dáríjì tí dá ẹ̀ṣẹ̀ dúró kọ́ wọ inú ẹ̀ yá. Yes. Ẹ̀jẹ̀ Jésù kò wọnú. Ìyanu ńlá ṣẹlẹ̀ láyé. Ṣẹlẹ̀ lọ́kàn rẹ̀. Ṣẹlẹ̀ lérò rẹ̀. Látọ̀ní lọ kẹ́rọ ẹ yí padà. Rẹ́rẹ́ ni kọ́dà máa fọ̀. Kò ní fọ́ bímọ. Rẹ́rẹ́ lẹ́rẹ́ rẹ́dà máa máa fọ̀. Ẹ ní fọ́ bímọ. Gbàdúrà. Ìfẹ́ Jésù á ẹ ìfẹ́ jésù á wọ ọkàn òǹgbẹ jésù á máa gbẹ òǹgbẹ ìjọba ọ̀run á máa gbẹ jésù olúwa wa. àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogún tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn ní ọdún 1989 ẹ̀mí mímọ́ darí olùṣọ́ àgùntàn ògúnbọ̀mọyìn láti kó gbogbo ìjọ wọn lọ kọ́ àgọ́ ńlá síbi ìpè àpọ́sólì joseph ayọ̀ babalọ́lá lẹ́bàá ọ̀dọ̀ àìràn ní ìlú ìkejì arákejì ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọ̀wọ́ rẹ̀ fún ìjọ àpòsílẹ̀ ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayọ̀ babalọ́lá yunifásitì yabu báyìí. tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndí yẹ̀ sí nọ́mbà yìí 08096781135 08096781135 08096781135 ẹ tún darapọ̀ mọ́ wa fún ọ̀rọ̀ mìíràn lọ́sẹ̀ tó ń bọ̀.